إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته إليني على díẹ̀ lórí hadith number fifty three nínú ìwé two hundred godi hadith on the messenger of allah ti abdulmalik mujahid tí ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia gbé jáde hadith ẹlẹ́kẹtàléní àádọ́ta ó lọ báyìí pé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ wípé inna allaha yuhibbul abda taqiyyal ghaniyyal khafiyya lẹ́ẹ̀kan sí inna allaha yuhibbul abda taqiyyal ghaniyyal khafiyya àdìsí yẹn ògùn rárá àléhà màmá kan kà á máa pín sí méjì tí bá ti pín sí méjì máa kàkọ̀ kan lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta ọlọ́run jẹ́ kò lè ṣe mú sórí fún wa. inna Allaha yuhibbul abda inna Allaha yuhibbul abda inna Allaha yuhibbul abda التقي الغني الخفي التقي الخفي التقي الغني الخفي التقي الغني الخفي إن الله يحب العبد التقي الغني الخفي إن الله يحب العبد التقي الغني الخفي إن الله يحب العبد التقي الغني الخفي إتم حديثنا شوكي òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam sọ wípé inna Allaha dájúdájú Allahu ẹlẹ́dàá wa yuhibbu ó nífẹ̀ẹ́ sí al-abda ẹrú sìn èyí tó ṣe pé àtàkìyà ó jẹ́ olùpáyà ọlọ́run algoniya tó rọrọ̀ alkhofiya tó sì pamọ́ lẹ́ẹ̀kan sí i. òjíṣẹ́ ọlọ́run tí kí ọlọ́run bá ń bẹ fún sọ báyìí pé inna dájúdájú Allah ọlọ́run ẹlẹ́dàá wa yuhibbul abida ó nífẹ̀ẹ́ sí ẹrú sìn rẹ̀ tó ṣe pé àtàkìyà tó jẹ́ olùpáyà ọlọ́run tó rọrọ̀ tó sì hadith yẹn gangan wọ́n kàn ra yọ̀ ni nínú hadith tó wà ní sọ́yìn muslim ni inshallah dàwọn látàbá débi àrínú hadith number two thousand nine hundred and sixty five two nine six five twenty nine sixty five nínú sọ́yìn muslim ìbẹ̀lẹ̀ hadith yẹn wà rọ́wí hadith yẹn tó gbà wá gangan là ní amir bunu saad amir bónú Saad Saad yìí ó ní Saad bónú Abi Waqqas tó jẹ́ ọ̀kan nínú àwọn al-asharatul mubashsharun al-asharatul mubashsharun bil janna àwọn mẹ́wàá tá a fún ní òru àlìjẹ́nà àwọn mẹ́wàá tá a fún ní ìró àlìjẹ́nà gba sàdíkẹ́tì àlìjẹ́nà ìwé ẹ̀rí àlìjẹ́nà látàyè ọ̀kan nu wọn Saad bónú Abi Waqas. Saad bónú Abi Waqas yìí gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé sàbí ànábì ni ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nílùú Madina lẹ́yìn tí ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó jáde láyé abubakar jáde láyé umar bọ́nà khattab jáde láyé usman bọ́nà khattab òun ló wá jẹ́ àrólé kẹta lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam gbogbo aláti gbọ́n pa mọ́kítàlẹ̀ usman ọ̀pọ̀lọpọ̀ àti gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ rògbòdìyàn ṣẹlẹ̀ nílùú làásìgbò ṣẹlẹ̀ lẹ́yìn ikú àfàwà usman bọ́nà afan àwọn èèyàn ń jà <clears throat> sí ta ni lórí ta ni kò ní jò lórí ó tún ṣẹlẹ̀ náà lé ìgbà ayé Ali ibn Abi Talib lẹ́yìn tó tún jáde láàyè ṣùgbọ́n tá a fẹ́ ṣàlàyé náà ni pé àáfàá wa ńgbà tí rògbòdìyàn yìí ń lọ lásìkò lásìgbò yìí òun kúrò nílùú Medina ó wá lọ sí ìgbèríko kan tá à ń pè ní alakik alakik yẹn ló jẹ́ nǹkan bíi ibùsọ̀ mẹ́wàá ìyẹn ní máìlì mẹ́wàá sí ìlú Medina. kódà ibẹ̀ ni wọ́n ló kú sí ní ọdún fifty five hijra ẹni tó gbajúmọ̀ nípa ọdún tó kù ìgbà tó kú tán wọ́n gbé padà wá sí Madina wọ́n wá sin síbi kan tá à ń pè ní al tí wọ́n sin àwọn sọ̀hábà sí ní sọ fún wa pé Saad bunu Abi Waqqas ó wà láàrin àwọn ràkúnmí rẹ̀ hmm, tó ń sìn ó ń tọ́jú wọn jọra fàjá àwọn ìgbónúhu Umar ọmọ rẹ̀ kan jẹ́ Umar ó wá di banjọ́ náà hmm, kan di banjọ́ náà tá à ń pè Sa'ad ìgbà tí ó ní a'udhu billahi min sharri hadha ar-raqib mo sáàdì ọlọ́run níbi aburú ẹni tó ń gun nǹkan yìí ìyẹn tó ń gun nǹkan bọ̀ bóyá ṣe ló ń gun bóyá ara kún mí bóyá kẹ́tẹ́kẹ́tẹ́ ò ṣá ń gun jọra ọmọ ní kí ló dé fi sọ bẹ́ẹ̀ eléyìí yé wa nígbà tá a bá sọ tó ṣẹlẹ̀ a ní làásìgbò wà rògbòdìyàn wa àwọn èèyàn ń jà ṣe al-hussein ọmọ ali ibn abi talib radiyallahu ta'ala ani lẹ́yìn ikú bàbá rẹ̀ ali abi talib ní ìlú kúfà wọ́n pa síbẹ̀ ní orílẹ̀-èdè iraq àwọn ọmọ ogun tó lọ gbógun tì tí wọ́n pa yìí ẹni tó ṣáájú àwọn ọkọ̀ ọmọ ogun jọ tí wọ́n lọ pa òun ni umar ọmọ saadi yìí bólẹ̀ pé àwọn afáàní kì í ṣóhun gangan ló pa yín tó pa ní al-Mukhtar ó pa ní ọdún homsu wa sitin ó pa ní sixty five eh, bẹ́ẹ̀ ni ìyá tàbí lẹ́yìn rẹ̀ mọ̀rọ̀kọ́tì ṣùgbọ́n àwọn ọmọ ogun tó kọ́ lọ bá jà tó lọ bá jagun lẹ́lẹ́kejì òun ni ehm, olórí wọn tó jájú ikọ̀ ogun yẹn òun là ń pè ní òun ni Umar ọmọ Saadi ṣùgbọ́n nǹkan ló pa ò wọ́n pa á. ali hussein ní ọdún sixty five hmm? ìjírà tàbí lẹ́yìn rẹ̀ kì í ṣe ara wọn sọ sì ní umaru yìí torí pé ìmáàmù wa ibnu ma'ani àwọn ni wọ́n bí wọ́n là á mọ́lẹ̀ pé wọ́n bí ní ọjọ́ tí umar ibn khattab tó lọ́rọ̀ kan ṣá ẹ̀yin náà wò ṣe sí ìdí èèyàn wá sáàdù yìí astafula àwọn èèyàn kórìíra umar ọmọ sáàdù torí pé òun ló ṣáájú ogun náà tó lọ bá tó lọ bá alẹ́ hussein ọmọ alìjà ṣẹ̀tún wá rí umar yìí ó jẹ́ ẹnìkan tó tún wá ń pèpè pé káwọn èèyàn kópa pẹ̀lú àwọn tí wọ́n jọ ń jà pé ká jà ká darapọ̀ ní àsìkò táwọn èèyàn ń wò pẹ́ta ní òjò lórí èyí ló bá bàbá ẹ̀ lẹ́rù kọ́ṣíá àyìnyá àti ya òbí máa yìbá àfò àyìnyó ṣàríkà náà san fi dáàlì kalwa ó ń bẹ̀rù pé kó máa jẹ́ pé sọ fún ni pé kó ń darapọ̀ mọ́ àwọn ń jà Sa'ad ibn Abi Waqqas yìí kana mimman qa'ada fil fitnati wa lazima baytahu wa amara ahlahu an la yukhbiruhu min akhbari an-nas bi shay'in hatta tajtami'a al-ummatu ala imami. Sa'ad ibn Abi Waqqas ó jẹ́ ọ̀kan nú àwọn tó sá tí bá ló sá yẹn ni pé tó kóra aró kìí pé ẹrù ogun ló ń ba òkè ṣẹ́rù kú ní ń ba ò ṣùgbọ́n ó ń ti sọ pé fìtínà kan ń fìtínà kan ń bọ̀ táwọn bí bẹ̀rẹ̀ sí ṣàlàyé ẹni tí ò bá bá wọn jà ọlọ́lájà àwọn tó ń jà ẹni tí ó jókòó ọlọ́lájà ẹni tó dìde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́rọ̀ kan ṣá òun ò bá wọn jà ànápè ti sọ pé ẹni tí ó lọ láńjọ náà ni kéèyàn má dá sí kó má bá wọn jà kódà ànábì sallallahu alaihi wasallam sọ pé tí wọ́n bá wọlé wá bá àyàn wá wọ́ ọ̀yàn kéèyàn má dá wọn lóhùn tí wọ́n bá gbé dà sókè páwọn pààyàn ànábì ní kéèyàn má ṣe kéèyàn má bá wọn jà kó jẹ́ pé wọ́n pa wọn irú fìtínà bẹ́ẹ̀ bá ti dé hmm? lọ́rọ̀ kan ṣá nítorí àsìkò ń fẹ́ kó sínú ọ̀rọ̀ yẹn yóò jìn torí pé yóò mú wa lọ́nú ìtàn lọ́rọ̀ kan ṣá sọ fáwọn èèyàn rẹ̀ ń jọ́ náà pé òun ò sínú àwọn tí o máa jà nítorí àyàn olórí ó jókòó rẹ̀ ó sì pa àwọn èèyàn rẹ̀ láṣẹ àwọn aráalé rẹ̀ láṣẹ kí fóun ní kankan nípa ń lọ táwọn èèyàn bá ti wá panupọ̀ tẹnu wọn kò lórí aṣáájú kan lórí olórí pé amíru wa ni khalifa ni ìgbà yẹn ká sọ fún un pé wọ́n ti yan khalifa ni báyìí ní khalifa mo rò pé díẹ̀ ṣùgbọ́n ọmọ rẹ̀ ń tiẹ̀ ń wà lára àwọn tọ́lọ̀ ń kádàrá kó wà náà ara àwọn tí ń jà ìjọ náà ìyẹn ló fi sáàdì ọlọ́run kó ń bi aburú rẹ̀ pé àpótí fẹ́ wá pé òun kò ń lọ ọmọ ìjà ni ṣẹ̀rílẹ̀ fanẹ́zẹ̀lẹ́ ọmọ rẹ̀ wá sọ kalẹ̀ lórí ohun ìgbọ̀n ẹ̀ qala lahu ó wá sọ fún bàbá rẹ̀ tí ń jẹ́ Sa'ad hmm? ó ní anazalika fi iblika wa ghanamika wa tarakta an-nasa yatanazza'una al-mulka baynahum ẹ̀rí nǹkan tó ń bẹ̀rù gàgà ni ó ní anazalika ṣé o wá ha tó sọ ń bí amsa palestine family ń kárí ni ó fi kó rẹ̀ ìbéèrè ni pé ṣé o wá jókòó sáàárín àwọn ràkúnmí àti àwọn àgùntàn rẹ̀ ó fa àwọn èèyàn lẹ̀ wọ́n ń fa ìṣèjọba láàrin ara wọn ta ní òjò lórí fàdọ́rọ̀bà sáàdùn fi sọ́dìrì sáàdùn wa gba ọmọ rẹ̀ tí ń jẹ́ umaru yẹn láyà láti kọ́ lẹ́kọ̀ọ́ torí pé irú ẹ̀ kò lẹ́tọ̀ọ́ láti sọrú ọ̀rọ̀ yẹn sí sáàd torí pé sáàdùn nímọ̀ jùlọ nípa ọ̀rọ̀ ṣẹ̀ríà òun bá nàbí láyé ó bá nàbí lòbá ó wà lára àwọn àgbà sọ̀hábà kánà tí ètò ànábì ti fún rògbò ọmọ náà ní láfàáyé gbàláyà ẹ̀rí pé tí fáàdì ń sọ náà ni kọ́ọ̀lá fáàdì fáàdì wa ni uskut gbẹnu lọ yẹn ni pé dákẹ́ má nǹkan tó ń sọ yìí má torí pé ọmọ rẹ̀ yẹn ṣe gíní ó ń ṣàwọn èèyàn lójú kòkòrò láti kópa níbi so ó wá ní kó dákẹ́ ó wá ní sami'tu rasulallahi sallallahu alaihi wasallam yaqul mo gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run ọba tí kí àtọ̀lọ́ ọlọ́run bá ń bẹ́ẹ̀ fún tó ń sọ báyìí pé inna allaha yuhibbul abda taqiyyal ghaniyyal khafiyya bí táàdì sì yẹn ti wá wáyé nìyẹn tí wọ́n mú ni. òjíṣẹ́ ọlọ́run ní ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí ẹrú sìn tó ṣe pé ó ń jẹ́ olùpáyà ọlọ́run tó rọrọ̀ tó sì pamọ́ fáwọn èèyàn. tó ń hadith ari rí awon àwọn to tó pọ̀ gan ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ni pé àyè báwọn èèyàn kópa nínú rògbòdìyàn nínú làásìgbò àyè báwọn kópa mbẹ èyí tó jọrú to náà lè tó ṣẹ̀ṣẹ̀ nàìjíríà lẹ́nu lọ́lọ́ yìí nígbà táwọn èèyàn ń jáde tí wọ́n ń wọ́de hàn nípa tí gbé jáde nípa táwọn wá wòye pé àwọn táwọn wò sí àìṣe déédéé táwọn ò bá sì wọ́de fìhónú hàn ìjọba ò ní ṣe nǹkan kan wọn ò ní wá nǹkan kan ṣe sí àwọn àìṣe déédéé eléyìí ló wá ti okùnfà àwọn làásìgbò àti àwọn wàhálà èyí tó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ẹ̀rí gbé sáàdùn tó ń sọ ń bì ni pé òun ò ní kópa pẹ̀lú rògbòdìyàn yìí òun ó jogún alikaf òtá rẹ zala òtá títí kò dúró kò sí láàrin wọn èèyàn ní dáná bí wa sallallahu alaihi wasallam pa fitna kama mọ̀ pa gbogbo pa nínú fitna <clears throat> nínú wahala nínú làásìgbò ẹ̀ rí i pé làásìgbò ń gan sinmi ta nínú wàhálà nínú làásìgbò nínú àwọn nǹkan tó bá lè ṣokùnfà ìta ẹ̀jẹ̀ mùsùlùmí sílẹ̀ torí pé ẹ̀jẹ̀ títa sílẹ̀ <laughs> nǹkan tó lágbára ni o nǹkan tó lágbára ni o nǹkan tó lágbára ni o pàápàá tó bá jẹ́jẹ́ mùsùlùmí man qatala mu'minan muta'ammidan fajaza'u jahannam ẹ bá pa mùsùlùmí kan láfojúlẹ̀ pa báyìí tó máa mọ̀ pa kò sí tá a fún ju iná jahannama lọ kọ́ọ̀lì à yóò ṣe gbére ńbẹ̀ ni ọlọ́run kó là wá ńbẹ̀ o ọlọ́run kó là wá ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tí a kọ́ ńbẹ̀ kò ní pé ọlọ́run nífẹ̀ẹ́ sí ẹrú sí tó jẹ́ olùbẹ̀rù ọlọ́run olùpáyà amúgbòlóhùn tákùwà jáde látara ìkọ́yà òní kéèyàn ó ṣọ́ra rẹ̀ ìyẹn ni pé kó ṣọ́ra níbi nǹkan tọ́lọ̀ ń ṣe léèwọ̀ o fi nǹkan kan dí gàgà ara o fi hana rẹ̀ kó o fi blọ́ọ̀kù rẹ̀ níbi ìbínú ọlọ́run àti ìyá rẹ̀ sì wá máa ṣe kíni máa ṣe nǹkan tọ́lọ̀ ń pa ṣe. algoniya ó ní ọrọ̀ ẹni tó rọrọ̀ ń bí kì í ṣe olówó làwọn àfáà ní ànábì gbà lérò ń bí wọn ní algrina grina nafs wọn má dé tànábì mi wá níta ń pè ní ọrọ̀ gangan ní ọrọ̀ tẹ̀mí iṣẹ́ tó lówó bẹ̀lẹ̀ pé àwọn àfáà mi náà sọ pé tùmọ̀ ẹ̀ lólówó wọn ṣàlàyé ìtumọ̀ rẹ̀ náà pé wọn ní algoniyu ẹni tó lówó tó ní dúkìá tó tún dúpẹ́ fọlọ́n Hmm, tó tún dúpẹ́ fọlọ́ mọ́sálà kan ti ẹ̀wà gan pé àwọ̀gọ́ ní yushakir khayru minal faqir ah, as-sabir pé ẹni tó jẹ́ ọlọ́rọ̀ tó lówó tó sì ń dúpẹ́ fọlọ́ lórí rẹ̀ ǹjẹ́ ó lóore ju aláìní tó ṣe sùúrù lórí àìní rẹ̀ bí mọ́sálà mi ni àwọn kan sọ pé ẹni tó rọrọ̀ tó ní tó tún dúpẹ́ fọlọ́run tó lórí tó níyàn ló lọ́lá jù ẹni tó jẹ́ aláìní tó ń ṣe sùúrù lórí àìní ẹ̀ àwọn kan ní ó aláìní tó ṣe sùúrù lórí àìní rẹ̀ yẹn tí ò torí ẹ̀ lọ ṣẹ lọ́hùn tí ò sì torí ẹ̀ dò níbàrà òun ló lóore jù ẹni tó ní tó ń ṣe tó ń dúpẹ́ lọ. almuhim èyí tí mi ó sọ ń bí torí pé kì í ṣe ọ̀rọ̀ mọ́sálà yẹn gangan là ń fà tàbí là ń ṣàlàyé ó ní pé tọ́lọ́run bá ṣe wálẹ̀ ń tó ní taari jẹ taari mu taari ná taari lò tààrí jẹ tó yàtọ̀ sí pákó tọ́lọ́run fún wa dáadáa ká jẹ àṣàkíọ̀ ẹni tí ó máa dúpẹ́ lórí ẹ̀ lọ́nà wo la gbà dúpẹ́ pẹ̀lú mímáa lo dúkìá wa yẹn ní ìlànà ṣẹ̀ríà ká sì ẹni tí ó máa nánà apá fún arísìkì mọ́ wa ìyẹn ni ajá ni ká ṣe sùúrù lórí àìní yẹn ká má torí ẹ̀ lọ máa ṣẹlọ̀ ìyẹn ni pé ká má torí ẹ̀ lọ máa wá owó tàbí dúkìá lọ́nà haram ká tún wá má torí ẹ̀ dá lágídí ká má torí ẹ̀ di ẹni tí ó máa bàlújẹ́ bẹ́ẹ̀ báwọn kan ṣe sọ pé gba tí ó ṣiṣẹ́ ẹlòmíì tó bá jalè aláìríṣẹ́ òun ló mú òun jalè káwa má ṣe bẹ́ẹ̀ ìyẹn ni nǹkan tí mo lè sọ lórí yẹn ká ṣe sùúrù lórí ẹ̀ ní ẹni tó ń nírètí pé á gbà láàdá ìyẹn pé Ọlọ́run ó san wá lẹ́san yóò fàlìjẹ́nà san wá lẹ́san lórí sùúrù wa lẹ́yìn tó nírètí pé ọlọ́run ọba gangan ni àrọ́zik oní rozak olùpèsè yóò pèsè fáwa náà inshallah ta'ala alọ́kọ̀fìyà ẹni tó pamọ́ gẹ́gẹ́ bí Saad bọ́nà àbíwá kọ́ọ̀sì ṣe takété sáwọn èèyàn yẹn ó kúrò láàrin àwọn èèyàn lọ́n ṣe lọ́n kó dára kò mọ́ gbogbo wàhálà yẹn fitna tó ṣẹlẹ̀ ńgbà náà so alkọfíyà ń bí nǹkan àfa sọ náà ni wípé ẹni tó tà ní zálà kú lọ́dọ̀ àwọn èèyàn gbogbo wúruwúru wàhálà làásìgbò rédèrèdè tó ń ṣẹlẹ̀ òun yìí dára pọ̀ mọ́ wọn tí wọ́n bá ti ń ṣe nínú àwọn ọ̀nà tá a lè gbà lo eléyìí náà ni wípé ẹni tí ò ní máa darapọ̀ máwọn èèyàn nídìí ìbàjẹ́ fún àpẹẹrẹ tó bá gbọ́ pé àwọn èèyàn ń sọ̀rọ̀ níbi kan ká ti ń sọ̀sọ̀kùsọ yóò rọra kú òǹbẹ̀ bí a yóò lọ jókòó sí mọ́ṣáláṣí yóò mọ̀ ṣàfikà yóò mọ̀ ṣèrántí ọlọ́run tí yóò bá sì lọ jókòó sí mọ́ṣáláṣí yóò lọ jókòó nu yàrá yóò mọ̀ ṣàfikà yóò mọ̀ ṣèrántí ọlọ́run tí yóò bá lè jókòó nu yàrá rẹ̀ bóyá bí tó wà kò sí mọ́ṣáláṣí ń bẹ̀ kì í sì ṣẹ̀gbẹ́ lásìkò làásìgbò àtìgbà tí ò sí làásìgbò gan nígbà kan tí ò tí ì sí social media àwọn èèyàn lọ jókòó sídìí pépà wọ́n sì jókòó sídìí ẹ̀ náà dì sí iná o ọ̀dọ̀ vendor oríṣiríṣi gbogbo tó jáde nínú pépà àwọn èèyàn ò máa fà á láàrin ara wọn wọn ò máa ṣe fanfa orí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ah kìnnì kan ilé mẹ́wàá ló kọ́ lamẹ́ríkà wọ́n ṣáà máa jiyàn bẹ́ẹ̀ ẹnìyàn kú láàrin wọn. bẹ́ẹ̀ náà ni lóde òní tọrọ social media ti dé ẹlòmíì oríṣiríṣi Facebook twitter instagram ẹ tweet ni ó máa kà káàkiri kò ka quran mọ́ kò ka sunna mọ́ tweet tweet gbogbo tweet tí wọ́n tweet láà ah, kíni tún ti tweet eléyìí tún ti reply tí ó máa wá kiri ni instagram hmm? gbogbo nǹkan tó ma wá kiri nìyẹn irú àwọn eléyìí wọ̀nyí nǹkan tí wọ́n máa ṣe nìyẹn so tó bá ti wá rí i pé àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí discuss ọ̀rọ̀ instagram <clears throat> ọ̀rọ̀ twitter ọ̀rọ̀ Facebook àwọn nǹkan tí ò wúlò yóò kú láàrin wọn yóò ta kété sí wọn yóò lọ máa ṣe askar yóò máa ṣe ìrántí Ọlọ́run ìmọ̀ kó máa ka Quran ìmọ̀ kó máa ṣe kasunna ìmọ̀ kó máa ronú nípa ọ̀rọ̀ Ọlọ́run ọba kó máa ronú nípa nǹkan tó Ọlọ́run ọba dá kò nípa àwọn darapọ̀ mọ́ òní aláxọ̀fì ẹni tó pamọ́ kò lọ́dọ̀ àwọn yẹn so ní ṣókí insha Allah ta'ala òun náà ni pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí gbogbo ẹrú sìn tó jẹ́ olùpáyà ọlọ́run tó ń sá fún ẹ̀ṣẹ̀ hmm, tó sì jẹ́ pé ẹni tó jẹ́ pé ó ń sún mọ́ nǹkan tọ́lọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ tó ń mú àṣẹ ọlọ́run ọba ṣe algọ́níyà tó rọrọ̀ kúrò lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n gbà pé èèyàn rọrọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan ní gínà náà sọ̀rọ̀ ọkàn kì í wo ohun táwọn èèyàn ní lọ́wọ́ bóyá tó bá wà lẹ́gbẹ̀ẹ́ mílíọ̀nìyà ń sìn àbí lọ́dọ̀ mílíọ̀nìyà ó ní rí lójú rẹ̀ bí ẹni pé ń wá kó fún un lówó ṣé àpé nígbà míì téèyàn bá dúró tí èèyàn bá ti wá tí ń wòye kan pé bí ẹni pé èèyàn ó bùn ó ní rí lójú ẹ̀ gbogbo tẹ́ni yẹn ní kò ní jọ lójú bó tilẹ̀ jẹ́ kó lè máa wú nínú ẹ̀mí o ṣùgbọ́n kò ní hàn yóò kàn máa sọ̀rọ̀ tiẹ̀ ni yóò máa ṣe tiẹ̀ ni àwọ̀gọ́ní ó rọrọ̀ fún ẹ̀ ó dá kò kò ní máa fi hàn hàn sí nǹkan àwọn èèyàn. Hm? ọ̀pọ̀lọpọ̀ wa lónìí kò sí gínà nọ́ọ̀sì fún wa yẹn pé kò ní sí ayú ọkàn bó ń gun kẹ̀kẹ́ tó bá rẹ̀ tó ń gun maṣíìnì bí kò gba maṣíìnì díẹ̀ ni bó ń tó bá rẹ̀ tó ń gun ká bí kò gba ká díẹ̀ ni tó bá ń gun ká tí ò pé one million naira tó bá rẹ̀ tó ń gun ká one point something million ni kò gba díẹ̀ ni tó bá ń gun ní one point something tó wá rón three bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tó bá gbúrò ọkọ̀ kan yóò ah kò ní òtún gun rẹ̀ bó kọ́lé méje sílùú wọn tó bá tún gbọ́ pé nìkan kọ́ sílùú bòmí yóò tún fẹ́ kọ́ àṣà àwọn alẹ́ yẹn síwájú àwọn ní yóò rọra ọkàn yẹn pé yóò ní ayọ̀ ọkàn lórí ntọ́lọ́hún fún anábìyí sì sọ pé alukọ̀nẹ́ àtú kanṣun láàyò bẹ̀là alukọ̀nẹ́ àtú kanṣun láàyò bẹ̀là ayú ọkàn pẹpẹ ọ̀rọ̀ kan ni tí ò lè gbó láéláé alhafi tí máa ń ta kété sáwọn èèyàn nídìí ìbàjẹ́ ọlọ́ọ̀bà lẹ́kẹ́lá tó fún wa lágbóyè àdéhùn ìjùbà ṣe ṣàlàyé ẹ̀ lọ èyí tí ò bá mú ń bẹ̀ wá látọ̀dọ̀ ara wa àti ṣetán ọlọ́ọ̀ṣà foríjẹ́ fún wa èyí tó bá mú wá látọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run kò mọ́dún wa ládàá rẹ̀ àtẹ̀yìn ọlọ́njà bá nàbí wọlé ọ̀la kábà nàbí wọlé ọ̀la wọ́n wà lẹ́yìn ànàbí wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.